وقد تقدم أن الله يغفر الذنوب جميعا وأنه هو الغفور الرحيم وتطرقنا إلى الموانع عن اقتراف الذنوب ثم الكلام عن مكفرات الذنوب وذلك في الأسبوع الماضي كفر الله عنا ذنوبنا جميعا أولها وآخر أولها وآخرها كبرها وصغيرها والذنوب حائط بين العبد وبين ربه عز وجل ومانع عن طريق عن طريق الهداية وصاد عن سبيل الله سبحانه وتعالى ولها آثار سيئة لا تعد ولا تحصى وهذا موضوع الخطبة القادمة إن شاء الله يعني آثار الذنوب السلبية وقرب الإنسان من الله بقدر اجتنابه عن الذنوب والمعاصي والذنوب أنواع ولها درجات وأعظمها الشرك وأقبحها وأعظمها الشرك وأقبحها سبعة وهذا هو موضوعنا في خطبتنا اليوم إن شاء الله ọpẹ́ فو الله وبا كل kọ́lọ́run ọba kó gba اليتي اتشيني جوسي eléyìí الله وبا ti ṣe níjọsìn àwọn ibi tí ọ̀rọ̀ wa kù sí ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ba kọ́nà kó má ṣe ẹ̀bẹ́ nìkọ̀ọ̀kan wa tún ṣe eléyìí tí a bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó eléyìí jẹ́ ọ̀sẹ̀ kẹrin òun náà ní ọ̀rọ̀ ní tí ó ní í ṣe pẹ̀lú azunub àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ wakọ́dé takọ́dàmà a sì ti sọ síwájú anna Allaha yaghfiru dhunuba pé ọlọ́run ọba àlekè ọlá ọba tí máa ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó bá tóbi àti èyí tó kéré nú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba máa ń ṣe é fún ni a sì ti sọ fún wa kí ni tó máa ń kọ dí ọmọ ẹ̀dá ènìyàn àwọn nǹkan bíi márùn-ún àbí mẹ́fà tí máa ń kọ dí ọmọ ẹ̀dá ènìyàn láti túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tí bá ti ń wo pé ẹ̀ṣẹ̀ òun kọ́ ó ti pọ̀ jù àbí kó wo pé ẹ̀ṣẹ̀ òun ó pọ̀ ju ìkẹ́ ọlọ́run ọba àlékè ọlá lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn eléyìí a sọ fún wa nípa mọ̀wá alimọ̀wá ni ẹ̀ ẹ̀ ní zonob kí ni àwọn nǹkan tó jẹ́ wípé téèyàn bá mójútó á ràn lọ́wọ́ láti lè máa jìnnà sí ẹ̀ṣẹ̀ adárúkọ bíi mọ́kànlá fún wa nínú àwọn eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa almukafirat kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ a ti dá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ti wà ní àkọọ́lẹ̀ kí ni àwọn nǹkan tá a lè ṣe síwájú ọlọ́wọ́n ọba tọ́nà ọba máa fi parẹ́ aṣọ nǹkan tí ò dín níbi mẹ́fà fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá àwa náà sì ti mọ̀ wípé abẹ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá kó má ṣe ìfọ ẹ̀ṣẹ̀ nìkankan wa mọ́ eléyìí tí a ń bẹ̀ àti eléyìí tí a gbogbo wa náà láti mọ̀ wípé azonob ẹ̀ṣẹ̀ tẹ́ rí yìí ha ìtùn bẹ́yìn náà làábdi wà rọ́bìhì azza wa jalla ó máa ń jẹun tí máa ń wà láàrin ẹrú àti ọlọ́wọ́n ọba rẹ̀ a máa jẹ́ nǹkan bíi gàgá láàrin ọlọ́wọ́n ọba wà mẹ́rin àánil hidaya ó sì jẹ́ ti máa ń kọ́ díẹ̀ ni láti mojú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá wà sọ́ọ̀dì náà sabilillah ó sì jẹ́ ti máa ń gbéni kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba lẹ́ni tó bá ti wà ní ojú ọ̀nà ọlọ́run abẹ́ tó bá jẹ́ wípé ó fẹ́ mojú ọ̀nà ọlọ́run ọba tí ò ní jẹ́ kó rí wàláhà asar asẹ́yìí bákan náà ni wípé ẹ̀ṣẹ̀ yìí tá à ń sọ yìí ó ní àwọn àjẹbọ̀ eléyìí tí ò da tó pọ̀ rẹpẹtẹ eléyìí insha Allah òun náà ni tá a máa fi sọ̀rọ̀ ní kútúbà wa nínú àwọn kútúbà tí ó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba àlekèọ́lá kí ni àwọn àtàrù sẹ̀lẹ̀lìyà àwọn orípa burú tó ń bẹ fún ẹ̀ṣẹ̀ alala afrod lórí èèyàn léhun nìkan ṣoṣo wàlẹ̀ mọ̀ṣítàmà àti ìlú tá à ń gbé kí ni àwọn àjẹbọ̀ tí ẹ̀ṣẹ̀ máa ń mú wa kọ́lọ́ọ̀bà kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ o. bákan náà ni wípé wa qurbu al-insanu min Allah bi qadari qurbihi bi qadari shinabihi ani dhunubi wal ma'asi ẹ rí ìsúnmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn bọ́mọ ẹ̀dẹ́ èèyàn ṣe súnmọ́ ọba ohun tí a máa dìtámì ẹ̀ òun náà ni bẹ́ẹ̀ yọba ṣe ń jìnà jìnà sí ẹ̀ṣẹ̀ sí tó bá ń jìnà a máa súnmọ́ ọba ẹni tó bá sì ti ọba àlékè ẹ̀ṣẹ̀ tá a wá ń sọ yìí ànúwà oríṣiríṣi ni a ní àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó jẹ́ pé téèyàn bá ti ṣe á sọ̀yàn di kèfèrí eléyìí tó jẹ́ pé téèyàn bá ṣe èèyàn á sì máa jẹ́ mùsùlùmí á sì máa jẹ ẹlẹ́ṣẹ̀ a ní àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó jẹ́ kẹbíírọ̀ eléyìí tó tóbi a sì ní àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kọ́nà ọba kó là wá níbẹ̀ o wà darajat àwọn ẹ̀ṣẹ̀ wa ní ìpele ìpele ni wà ẹ̀gọ́mu hashirik yìí tó tóbi jùlọ nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí òun náà ni ìmá ṣe ẹbọ sí ọlọ́wọ́n ọba wa akọbáhùhà eléyìí tó wá jẹ́ wípé àlébù rẹ̀ pọ̀ jù nínú àwọn ẹ̀ṣẹ̀ sábàá méje ni wọ́n wàhádàhùwà mawdu'una al-yawm àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ àbùkù yìí almuhlikat tí máa ń panirun tá a pè ní méje yìí àwọn wá ni tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní ọ̀ìní kọ́nà ọba kó má ṣe dáadáa. wa hadarana Allahu fi kitabihi ọlọ́wọ́n ọba àlékè ó ti kọ̀ fún wa ó kìlọ̀ fún wa dáadáa nínú tírà rẹ̀ àti ilé orí àwọn ànábì rẹ̀ sallallahu alaihi wasallam nípa wípé gbogbo nǹkan tí ó bá lè pa wá run a gbọ́dọ̀ gbìyànjú láti máa jìnnà sí i nínú àwọn nǹkan tó wá ń panirun òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ méje yìí ọlọ́run bá sọ fún wa wípé wala tulqu bi aydikum ila tahlukati wa ahsinu ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ má fi ọwọ́ ara yín pa ìparun fúnra yín ẹ má fi ọwọ́ ara yín ẹ má fi pa ìparun fúnra yín o fa ahsinu dáadáa ní kẹ́ ẹ máa ṣe ọlọ́run bá sọ pé wala taqtulu anfusakum ọlọ́run ní ẹ gbọ́dọ̀ para yín o wa harrama kulla ma yuaddi ila gbogbo tó bá máa ń wá bí kéèyàn parun ohun tí máa ń lọ síbi kéèyàn parun ọlọ́run bá kọ́ wa ọlọ́run ní zina ọlọ́run lẹ́ẹ̀ súnmọ́ innahu kana fàáhíṣàtàn wàsá àṣẹbíìlà ó nítorí pé ṣìnà tẹ rí yìí fàáhíṣàtàn ìwà burúkú ni ọ̀nà àlòsí ni ọ̀nà tí máa ń panirun ní látara bẹ́ẹ̀ jìnnà sí wàlá takulu wa muwalakum bainakum bil baatil ọlọ́run ni ẹ̀ gbọ́dọ̀ máa jẹ owó ara yín ní ọ̀nà àìtọ́ torí pé ì máa jẹ owó ara yín lọ́nà àìtọ́ a máa fa ìparun láàrin yín tó ẹ jìnnà sí i ọlọ́run bá sọ fún wa níbòmí nínú hadithi kudusi ó ní ya bunu adam ó ní ọmọ ànábì ádámà inni haramtu zulma ala nafsi ìmá ṣe àbòsí mo ṣe léèwọ̀ fún ara mi waja'altuhu bainakum muharrama mo sì ṣe ìmá ṣàbòsí láàrin yín mo ṣe léèwọ̀ fala tazalamu ẹ má máa ṣàbòsí torí tẹ bá fi ń ṣàbòsí láàrin ara yín a máa fa ìparun so gbogbo tó lè pa wárun ọlọ́wọ́ àlékè ọlá ó ṣe ní èèwọ̀ wa kullu hadha hifadan ala nafsin bashariya gbogbo àwọn ilé ìtọ́nà ọba ṣe lófin láti lè dáàbò bo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni allati karramaha Allah eléyìí tó ṣe pọ́nà ọba pọ́nlé wa laqad karramna bani adam gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ wípé àwọn ọmọ ànábì ádámọ̀ àpọ̀wọ̀lé. wa hadhihi muhbiqat tuhliku al-afrad wal mujtama'at ẹ rí àwọn ẹ̀ṣẹ̀ tá a sọ tó jẹ́ méje tí máa ń pa nírun yìí kọ́lọ̀ ọba kó má jẹ́ ká parun wa ma halaka qawmi mimman kana qablana illa biktirafi hadhihi az-dhunub gbogbo àwọn tó ti lọ ṣáájú wa nínú àwọn ìjọ ìjọ ìjọ kò sí tó pa wọ́n run àyàfi àwọn ẹ̀ṣẹ̀ yìí náà ni wa ya ibadallah rúṣin ọlọ́wọ́n ọba ma hadhihi al-mubiqat kí wá ní àwọn ẹ̀ṣẹ̀ méje yìí tí máa ń panirun yìí allati hazzara Allahu wa rasuluhu minha eléyìí tọ́lọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n kìlọ̀ fún wa o pé ká gbìyànjú láti sá fún wàhíyá kama ورد في حديث رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أما ري لي نينو حديث النبي صلى الله عليه وسلم tí alibukari àti muslim tí wọ́n panu kọ̀lé lórí tó jẹ́ hadith abu huraira nígbà tá anabi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sọ̀hábà rẹ̀ wípé ishtanibu sábà almubiqat ẹ jìnnà sí àwọn nǹkan méje tí máa ń panirun kọ́ọ̀lù ya rasulallah wa ma hunna wọ́n sọ wípé ìrè òjíṣẹ́ ọlọ́wọ́ ọba kí ni àwọn nǹkan tí máa ń pa nínú tó jẹ́ méje yìí kọ́ọ̀là ànábì bá sọ wípé ashirku billah ó ní àkọ́kọ́ ńbẹ náà ní ìmá ṣe ẹbọ sọ́lọ́wọ́ ọba o wà síhìrù ẹlẹ́ẹ̀kejì ìmá pidán wà qatlu nafsi lati harrama Allahu illa bil ìmá pa ẹ̀mí tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ká máa pa ní ọ̀nà àìtọ́ wà akulu riba ìmá jẹ rìbá wà ákùlùmọ́ lìlìyẹ̀tìm ìmá jẹ owó ọmọ òrukàn ní ọ̀nà àìtọ́ wà tí a wá lè ya ọmọ zahab àti ìmá ságun téèyàn bá wà lójú ogun téèyàn wá sá lójú ogun wà kọ́sfòlì mọ̀ṣọ́nẹ́t àti ìmá bẹ́lẹ̀ tí a máa àdáparọ́ mọ́ àwọn obìnrin alimọ̀mìnẹ́t àwọn obìnrin tó jẹ́ wípé obìnrin tí máa ń dáàbò bo ara wọn ni tí wọn kì í ṣe oníṣekúṣe káwa máa parọ́ ṣìnà mọ́ wọn almuhsanat almuminat alghafilat àwọn obìnrin tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan pa burú tọ́jú nígbàgbọ́ òdodo kéèyàn máa parọ́ mọ́ wọn àwọn eléyìí wa hadhihi as-sab'a wa kullu minha muhlikun li sahibihi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì tá a wá kà kalẹ̀ yìí ẹyọ kọ̀ọ̀kan ń bẹ ní ń pa ní irú jọmọ́ àkọ́kọ́ ń bẹ òun náà ní ìmáa wọn bá wa huwa eléyìí náà ni ẹ̀ṣẹ̀ tó ga jùlọ wà akbaru ha ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ wà akbaru ma usiya bihi Allah tó bá sọ wípé àwọn èèyàn ṣe ọlọ́wọ́n ọba yìí tó tóbi jù táwọn èèyàn fi ń ṣe lọ́wọ́ òun náà ni ìmá ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba o wà adraruhu kathira la tu'addu wa la tuhsa aburú tó wà níbi ìmá ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba aburú tó pọ̀ ni tí a lè kàtọ́ wàmí na bọ̀rọ̀ rìhì nínú àwọn aburú tó wà ń bí ma ṣe bọ́ sí ọlọ́wọ́n ọba àlékè ọlá alibọ́ọ̀dù min rahmatulahi ta'ala òun náà ní pé gbogbo ẹni tó bá ń ṣe bọ́ ọlọ́wọ́n ọba máa gbé jìnnà sí kẹrẹ̀ wàrídìwáni hil akbar àti ìyọnu ọlọ́wọ́n ọba tó ga jùlọ wàhúwà jannati hinnaim òun náà ní àlùjọ́nà onídẹ̀ra tó jẹ́ àlùjọ́nà ọlọ́wọ́n ọba ẹnikẹ́ni tó bá ti ń ṣe bọ́ ọba ọlọ́wọ́n ọba máa gbé àlùjọ́nà jìnnà sí o wala yughfar ọlọ́wọ́ sì ní foríjì inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́wọ́ ní dájúdájú ìṣẹ́bọsọ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ní ṣe àforíjì fún gbogbo ẹ̀ tó bá ń ṣẹbọ sóhun ọlọ́wọ́ ọba ṣùgbọ́n tó bá yàtọ̀ sí ẹbọ ní ṣíṣe ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ o níbòmí ọlọ́run bá àlékè ọlá sọ wípé innahu man yushrik billah ọlọ́run ní dájúdájú ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run bá faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ti ṣe àlùjànnà léèwọ̀ fún wa ma'wahu an-nar ibi tá a dé sí òun náà níná kọ́lọ́run kó má ṣe wá ní ọmọ náà ọlọ́run sọ́bù mi pé inna shirka la zulmun azim ọlọ́run ní ìmá ṣẹbọ sọ́lọ́run àbòsí tó tóbi jùlọ ni o khalaqaka wa ta'budu ghayrahu ọlọ́run bá tó dá ẹ tó ń pèsè fún ẹ tó ń ṣọ́ ẹ tó ń dáàbò bò ẹ ò wá dúpẹ́ fún tashkuru ghayrahu ohun tó yàtọ̀ sọ́nà ọba ló ń dúpẹ́ fún wa ta'budu ghayrahu ohun tó yàtọ̀ sọ́nà ọba òun ló ń jọ́sìn fún eléyìí ohun tí ò dáa ni o. kọ́nà ọba àlekèọ́lá kó má ṣe làwámbẹ́ o fa ayu aqibatun wa khimatun akbaru min hada ya jama'atal khayr nínú tó ń di aburú tó di aburú èwo ló tó kọ́nà ọba àlékè ọlá kó fi ìyàn sínú lọ́jọ́ ọmọ o kọ́nà ọba sì kọ̀ fún ni láti wọ àlùjánnà ọlọ́run ní kó lo nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo ẹ̀mí látọ́kú wò wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ẹ̀san oníkálukú wa ọ̀run ló wà o lọ́jọ́ pé ibi àlìkìyàmà faman zuhziha 'anin nar wa udkhila al-jannata faqad faz ẹnikẹ́ni tọ́nà ọba bá là tí ò wọná tó wá wà lùjọ́ náà ọ̀nà ló ti ṣoríire ayé àti tọ̀run kọ́nà kó má ṣẹ̀jẹ̀ ká ṣoríire wàmàlì hayatu dúnìá ilà mọ̀tàrún lùhùrùr ọlọ́run ní ẹ̀rí gbádùn lé ayé ìgbádùn ẹ̀tàn jẹ ni o ìgbádùn tí ò lọ títí ni ìgbádùn tí ò ní máa bẹ gbére ni wàtá ni àfihìrò ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa ń panirun nínú ẹ̀ṣẹ̀ òun náà ni ìmọ̀ ó máa ń kó nǹkan méjì sínú nínú àwọn nǹkan tó máa ń kó sínú tó jẹ́ méjì òun náà ni àsọrùfù kéèyàn yí nǹkan padà ohun tó jẹ́ funfun kéèyàn sọ ọ́ di dúdú máwọn èèyàn lọ́wọ́ wàlàátòf ohun tó wà lọ́tọ̀ọ̀tọ̀ kéèyàn kó papọ̀ èrè èèyàn kan sì ó lè wá ń kan kọ́ ló ó yíra padà ó di àmọ̀tẹ́kùn kọ́ ló yíra padà ó di ọbọ ó yíra padà ó di gbáúdà wo kí ló wà mẹ́jọ mọ́ àlùjọ̀nù ni o ìyẹn ló ń pè ní sọ́rùfù kéèyàn máa yí nǹkan padà. pépà ló kó sọ́wọ́ ó dẹ̀ kó sínú omi kan nígbà tó bá yí lọ yí bọ̀ nígbà máa yọ jáde di one thousand naira ṣẹ́mi kó yí padà ni idán náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àlàátò ọkùnrin ara wọn kó ní ẹ má àníbà bá ń gbẹ́jọ́ àníbà ṣe ń ṣe a máa lé ẹ kiri títì ni ló má bá ṣoògùn fẹ́ eléyìí á tún fún ni ó so wọn papọ̀ kódà kí wọ́n má nífẹ̀ẹ́ ara wọn eléyìí náà idán ni jọ̀mọ́ ọlọ́run wá ní gbogbo ń ta bá fi idán oríire ò ní kẹ́yìn ẹ̀ o innama sana'u kaydu sahir ọlọ́run ní ẹ̀rí gbogbo tí wọ́n kójọ yẹn ètè àwọn onídán ni o wala yuflihu sahiru haythu ata ọlọ́run ní gbogbo ibi tó ní dọ́bà ti wà gbogbo ibi tí wọ́n bá ń dé láyú fléṣù ọlọ́run ní wọn ò ní yege ọlọ́run ní gbogbo onídò ní yege wọn ò ní ṣoríire wàlá yú fléṣù sáhírù haìsíwátà ọlọ́run ní wọn ò ní ṣe kíni wọn ò ní ṣoríire wà síhírù muharramun ìmọ̀ àpéjọ́jọ́ mọ́ èèwọ̀ ni o nínú ẹ̀sìn ọlọ́run ọba àlékiọlá wàtà àlùmùhù wàtà àlìmùhù muharramun ká máa kọ́ idán àbí ká máa kọ́ àwọn èèyàn nídán èèwọ̀ náà ni o ọlọ́run bá sọ nípa àwọn tí wọ́n ṣẹbọ sọ́nà wọn bá àlékè ọlá nígbà ayé Sulaiman ọlọ́run ní ìnáma wàtábàáyù máa tàbílù ṣèyàtìn aláàmúlẹ̀kù Sulaiman wàmà káfàrọ̀ Sulaiman wàlàkínà ṣèyàtìn káfàrọ̀ ọlọ́run ní àwọn èṣù ni wọ́n ṣẹbọ ni wọ́n ṣe kèfèrí yu'allimuna an-nasa sihra kí ni tí wọ́n ṣe tí wọ́n fi di kèfèrí wọ́n kọ́ àwọn èèyàn nídán wàfi zamanina hadha hadihi zọhìrọ èrí pélé tí wa di àdánwò láwùjọ tá a wà lẹ́nìí tí ò kó sínú tí ò kó tí ò yọ sílẹ̀ alẹ́ ulama àwọn tí wọ́n jẹ́ àfa wàlẹ̀ umara àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wasadat àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà oníkálukú náà ló ti kó sínú idán lẹ́ni o kí sì lóníkálukú látara wípé àfẹ́ kú àfẹ́ lówó kọ́lọ̀ ọba àlékeọ́lá kó má ṣe ìlà wa o ogun àìkú àti oríṣiríṣi táwọn yóò ń ṣe ohun tó kó sínú jù ìdán ni ẹlòmíà ní àbàbá yẹn ó bí bàbá yẹn ṣe ṣe lọ́wọ́ kan báyìí ló yí ọba ti ní sahiru ata ní onídòun lu àlùyọ kọlọ ọba kó ṣe o bá kó lu àlùyọ ayé kọjọ ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń panirun yìí kọ́tùlù nafsu lẹ́tì harama allahu illa bil haqq òun náà ní ká pa ẹ̀mí tọ́lọ̀ wọn bá ṣe ní èèwọ̀ fún wa wà nafsu harumatun ẹ̀rí ẹ̀mí nǹkan ọ̀wọ́ ni o anabi sallallahu alayhi wa sallam ní hajjatil wada hajj tó ṣe tó fi dágbére fáyé ó ní inna dima'akum ó ní ẹ̀rí ẹ̀jẹ̀ yín wa amwalakum owó yín láàrin ara yín haramun ka hurumati yaumikum hadha fi baladikum hadha ó ní bí èmi tá ń sọ̀rọ̀ yìí tó jẹ́ ọjọ́ àràfà àyè ti ń sọ̀rọ̀ yìí ìlú ta ti ń sọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ àyè ọ̀wọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí yín jẹ́ nǹkan ọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ ta sí i wàhálà àtàtàdù ẹ gbọ́dọ̀ kọjá àlà lórí ẹ̀mí. ọba rahman àwọn tá a pè ní ibadu rahman ọlọ́run bá ròyìn wọn wípé walladina la yad'una ma'a Allahi ilahan akhar ọlọ́run láwọn tá a ń sọ yìí wọn kì í pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba. wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq ẹ̀mí tọ́lọ́ ọba bá ṣe léèwọ̀ wọn kì í pa wala yaznun wọn sì kì í ṣe ṣìnà. wa man wàyà olóde fìhí muhana ọlọ́run tó bá di ọjọ́ alikiyama irú àwọn ẹni bẹ́ẹ̀ a fi wọ́n sínú ìyà yẹpẹrẹ kọ́nà ọba kó má yẹpẹrẹ ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan aburú ta gbọ́dọ̀ jìnnà sí òun pa ẹ̀mí ọlọ́run wa man qatala faka jami'a ọlọ́run lẹ́ni tó pa ẹ̀mí kan ṣoṣo tí ò ṣe yìí ta lè fi pa ọlọ́run ló dà gẹ́gẹ́ bí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn waman ahyaha faka anama ahya nasa jamiya ẹni tó bá sì la ẹ̀mí kan bí ẹni tó la gbogbo ẹ̀mí ni o kọ́mọ ọba kó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa anabi sallallahu alaihi wa sallam ó ní la yahillu qatlu mùrẹ́ẹ̀ muslim illa bi ó ní kò tọ́ ká pa mùsùlùmí àyàfi tó bá dá ìkọlù àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta yìí anọ́fsù bá pààyàn ikú lè rí ẹ̀ṣẹ̀ ẹni wa sheikhu zani ẹni tó ti níyàwó lé àbólọ́kọ́ lé tó ṣe ṣìnà àtẹni tó bá fi ẹ̀sìn sílẹ̀ lẹ́yìn ilé ìjọmọ́ a gbọ́dọ̀ pa ẹ̀mí àwọn èèyàn àyàfi kó jẹ́ pé pẹ̀lú òfin tọ́lọ́ ọba àdékíọ́lá tó gbé kalẹ̀ fún wa. wárọ̀bì akìlò rìbá ẹlẹ́ẹ̀kẹrin jọmọ́ òun náà ní ìmá jẹ́ rìbá wà rìbá haramun ẹ̀rí ìmá jẹ́ rìbá èèwọ̀ ni o. sọ̀gírù ha sọ̀gírù hu akẹ́bírù hu èyí tó pọ̀ àbí èyí tó kéré ọlọ́ni yáyọ alẹ́dínà amánu láti àkúlù rìbá dọ̀áfà mu dọ̀áfà ọlọ́lẹ́yìn mùmí ní ẹ̀ máa jẹ rìbá lórí rìbá àwọn àfa kan àwọn afọ oníwèékúwèé wọn àmúbẹ ni a máa jẹ rìbá ohun tó ń sọ ni pé ká máa jẹ compounded interest òun ni kẹ́ ẹ interest méjèèjì ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n bá ń jẹ rìbá láyà kó mú na ilà kàmá yà kó mú lẹ́rì yàtà kọ́ bá tó hù ṣe ìtọ́ọ̀nù mi nàlẹ́ mọ́sí. ọlọ́run ní tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ wọn ò ní dìde àyàfi kọ́ dìde gẹ́gẹ́ bí ẹni tẹ́sù ti fọwọ́ bà ẹni tálùjọ̀nù ti wọ̀ lára. zálìkà bí anahum kọ́ọ̀lù ìnàmà bẹ́yẹ̀ mísìlò rìbá ọlọ́run nídìí ni wípé wọ́n máa ń sọ wípé àà ìbọ́jà tẹ́yìn náà ń tà ṣèbó dàbí rìbá táwa ń jẹ ni. ẹ̀wọ̀n tó ń ṣe wọ́n yẹ pẹ̀rẹ̀ ọjà wọ́n sọ pé ìnáma rìbá mislul bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní èbí ọjà tẹ̀yìn náà ń tà kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ sí rìbá wa ahalla Allahu al-bay'a wa harrama rìbá ọlọ́run ní ṣùgbọ́n o ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ ká tajà ká rà ó sì ṣe rìbá ní èèwọ̀ fún wa wa man fantaha ọlọ́run lẹ́yìn tí wáàsí bá wá bá nu yín tó gbọ́ wáàsí tó wá pa sílẹ̀ fàlàhùmà sálàfà wà á Allah ọlọ́run ní gbogbo tó ti jẹ síwájú yẹn lónìí ó wà láàrin òun àtọ́lọ́wọ́ ọba fáwọn jẹ́ ìzọ̀tún mi rọ́bì fàǹtà fàlàhùmà sálàfà wà múru Allah wà mà ní àádá ọlọ́run ti gbọ́ wáàsí pé lápò ò da pé burú mi ò gbogbo àwọn rí báyìí tó wá fáwùláìka ṣáàbù náírì tó wá tún tẹ̀rí sínú ẹ̀ fáwùláìka ṣáàbù náírì fi fiha khalidun ọlọ́run nírú àwọn ẹni báyìí ọmọ náà ni wọ́n wá máa bẹ́ńbẹ̀ lọ́gbére yamhaqu Allahu riba ọlọ́run ní ẹ̀rí ọlọ́run bá máa gbogbo nta bá wá fi owó ta kójọ lọ́nà wa ni torí pé rìbá ìfi ọ̀nà aburú jẹ owó àwọn èèyàn ta jẹ ní ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run lòun fi àlùbáríkà sí béèyàn méjì bá fẹ́ ṣe owó téèyàn kan kó one million owó rìbálẹ̀ téèyàn kan kó hundred thousand owó rìbálẹ̀ àlùbáríkà àti ìfàyàbalẹ̀ ó máa wà nínú owó ẹni tó rí hundred thousand. Ìkọ́ nínú àwọn ẹni rẹ̀ èèyàn dáadáa ládùúgbò wa ń bí ni ọlọ́run bá bò wọ́n láṣìírí tó pọ̀ kọ́lọ́ máa ṣẹ̀ṣẹ̀ àlékún dáadáa wọn. a ń sọ̀rọ̀ lọ́dún kan alhaji god is one ìgbà yẹn ni economic meltdown bí àwọn bíi two thousand and nine kọ̀ọ̀kan yẹn ni wọ́n wá ń sọ̀rọ̀ kan wípé àwọn báǹkì pé àwọn àwọn ní bùkátà sáwọn owó kan owó yìí ṣe pọ̀ báǹkì wa wa wọ́n fẹ́ yá wọn pé káwọn wá yá fifteen million naira àwọn wá rántí ọ̀rọ̀ ọlọ́run tó lóun máa pa gbogbo owó rìbá rùn àwọn ò wá gba owó yẹn lọ́dún yẹn wọ́n ní ọjà táwọn fẹ́ rà ní fifteen million nínú àánú ọlọ́wọ́n ọba àwọn padà rí ọjà yẹn rà ní ohun tí ò ju five million naira lọ the same ọjà ẹ wà lùbáríkà ọlọ́wọ́n ọba. waman yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba máa ṣe ọ̀nà àbáyọ fún wa yarzuquhu min haythu la yahtasib ibi tí ò fọkàn sí ọlọ́wọ́n ọba sì máa pèsè fún bẹ́ẹ̀ waman yatawakkala ala Allahi ẹni tó bá wá gbára lọ́nà ọlọ́run bá tó táwa náà bá gbára ọlọ́run bá máa tó wa ẹni tó bá jẹ rìbájọ mọ́ ọlọ́run bá lóun máa pa wọn run o ọlọ́run lóun ò nífẹ̀ẹ́ lẹ́sẹ̀ yáyọ alladhina amanu taqullah ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ̀yẹ páyọ o máa bá kíyà gbogbo àwọn owó rìbá ti ti gbà ọlọ́run o èyí ti gbà bẹ́ẹ̀ sọ kúrò má má gbà mí mọ́ ọlọ́run ní o kúrò mbẹ́ o in kuntum mu'minin tó bá jẹ́ pé gbàgbọ́ tẹ bá gbà pọ́ lọ́wọ́ ọba ọba tí máa ń pèsè fún ni ni fàyílàm tẹ fọ àìlù ọlọ́run tẹ bá wá kọ sí ikú tẹ ní gbogbo èyí táwọn afá sọ pé ká má gba rìbá yẹn àwọn náà ṣe dá iléeṣẹ́ kan lẹ̀ sínú mọ́ṣáláṣí gbogbo bàtà bá ti nídìí owó ká máa wá yáwó mọ́ṣáláṣí interest free kó má ní interest lórí táàbà dẹ̀ dá padà mọ́ àwọn ni wọ́n mọ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́rọ̀ ọlọ́run ọba fáadánù bí hárùbí min Allahi wa rasuli ọlọ́run ní ẹ máa retí ogun látọ̀dọ̀ ọlọ́run ọba àtọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ economic meltdown inflation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdánwò yìí economic crisis ogun látọ̀dọ̀ ọlọ́run ni gbogbo àdánwò tó bá wa nàìjíríà lé níjọ kí ló fà interest ni ẹ̀wọ̀n tó bá ń sọ iye tí nàìjíríà yá tó bá wá sọ iye tá a ti san àti iye gbèsè tó kù owó tá a yá ohun tá a ti san ó ti over hundred times owó tá a yá gbèsè tó kù ńlẹ̀ ó over two hundred times owó tá a yá jọ̀mọ́ torí pé àwọn ẹni gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ fi ní rí owó yìí san ni wọ́n á máa bá yín sáré ẹ̀ àwọn ìjọba tí wọ́n ní ní ọkàn pé kó san owó yìí tí wọ́n máa lọ́kàn pé ẹjẹ́ àtúlọ̀ yáwó owó yìí wà lè yá àwọn ìjọba yìí náà ni wọ́n á máa ṣe gbogbo gbìyànjú páwọn náà lọ́jọba lọ́jẹ gàba lé lórí kọ́ lè máa kó ọrọ̀ títí yín wá sí ìlú wọn náà ni. ìdí náà fi ń ṣe bẹ́ẹ̀ ni ẹ rí i pé tí ọlọ́run bá bu ẹ̀ láṣìírí tó gbé bísínẹ́sì kan lẹ̀ báyìí wọ́n á máa wá bẹ́ gbogbo ìgbà ní àwa yáwó tó bá yáwó á bùnmù bísínẹ́sì ẹ̀ nígbà tó fẹ́ gbá yẹn wàá rí pọ́rọ̀ tútù ni wọ́n á bẹ́ẹ̀ sọ so rọ́jọ́ tó bá ti gbà tó bá ti di ọ̀sẹ̀ kejì báyìí wàá máa wò pé àṣẹ ah, àwọn mákẹ́tà yẹn náà kọ́ nìí ojú ẹ̀jẹ̀ ni wọ́n á máa gbé wá torí pé àwọn náà mọ̀ pé tí wọ́n bá gbójú ẹ̀jẹ̀ lọ wọn ní rówó ìgbà ẹ wá wọ àwọn tó ń gba rìbá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ talẹ̀ tó ní àlàáfíà ọkàn nu gbogbo wọn jọmọ. ọlọ́run ní fàdánù bíi hárùbí mi náà lọ́hìn wa rọ́sùlì ní ẹ máa retí ogun láti ọdọ ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àlékíọ́lá kọ́lọ́ ọba kó bá jà wá lógun o Agbọdọ gbọ́dọ̀ gbìyànjú jọmọ́ láti sáfò ọlọ́run bá ní wà ìtúbìtùm tẹ̀bá wa túbá tẹ̀lé gbàrìbá falakumuru oṣù amuwaalekum ọlọ́run lówó yìí tó jẹ́ kápítà ti yíyan yín lẹ́ni o látẹ̀hulimun wàlátùbùlamun ẹ má ṣàbòsí káwọn èèyàn sì má ṣàbòsí sẹ́yìn náà wà òkúbatu rìbá ìyàtọ̀ ànábì sallallahu alaihi wasallam ló ń bẹ fún rìbá ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbé ìyẹ́ ẹ̀ síta gbangba tó bá ṣe ṣìnà ni o ẹ wo bá burú ìṣètò wàlúkọ́ọ̀mì ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí máa ń panirun akulu malili wakọrị wakọ̀dí amọ̀rọ̀lọ́hù bí ibzihi òun náà ní pé owó ọmọ orúkọ ká jẹ ní ọ̀nà àìtọ́ ọlọ́run ti ní ká wọn tọ́jú ẹ̀ hátà tọ́mọ orúkọ tọ́jú ẹ̀ o wàlẹ́ ọlọ́run pàṣẹ a jẹ́ ń bẹ̀ kó mójútó ni gẹ́gẹ́ bí ẹni tó mójútó tó ó sì gbìyànjú láti mójútó dáadáa gẹ́gẹ́ bí bísínẹ́sì ara títí ẹ̀ òun náà wá ń jẹ́ ń bẹ̀ láti mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀ torí pé owó ọmọ òrukàn kákọ̀ kó síbì kan náà kò tún da torí pọ́nà ọba àlékè ọlá sọ wípé owó gbogbo wa ni owó nínú Islam ọlọ́run ò fẹ́ ká àbándò owó síbì kan ọlọ́run fẹ́ kówó máa sakuléètì ni ló fi jẹ́ pé gbogbo àwọn economic system Islam ẹ̀rín pé kò táyà owó síbì kan ìwọ tó bá lówó ọlọ́run encourage kó máa ti síta bóyá lọ́nà kò fi ń ṣe bísínẹ́sì ni bóyá lọ́nà wípé kò fi ń ṣe sọ́dá kò fi ń ṣe zàká ni sódà tówó yẹn bá dọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì náà tún máa lò owó yẹn á máa circulate ọ́dìn ọ̀nà wọn bá lékè ọlá ká kọjá pamọ́ ọ̀nà wọn bá kọ̀ torí pé tá a bá ti ń ṣe á máa jẹ́ kí nǹkan wọn gbogbo eléyìí pátápátá ní Islam mójútó bákan náà wasaadis ẹlẹ́ẹ̀kẹfà atawaliya ọmọ zahab òun náà ni pé tí ogun bá wá tó wáyé táwa lójú ogun ẹ̀sìn kéèyàn wá sá nígbà tó wà ní ẹ̀yìn amir ẹni tó jó lórí àwọn mùsùlùmí pẹ̀lú àwọn májẹ̀mú ta fi ń jagun tí ò ń ṣe ìdàlúrú tí ọ̀gọ̀rọ̀ tó ń bá káàkiri lénìí tẹ́ bá wá bí wọ́n pé kí ni wọ́n ń ṣe wọ́n á láwọn ń ṣe jihad wọ́n á láwọn ń ṣe gbìyànjú ẹ̀sìn ìgbìyànjú ẹ̀sìn kan lélẹ̀ ìdá ojú ẹ̀sìn bolẹ̀ ni ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí káàkiri àgbáyé lénìí àwọn mùsùlùmí wọn gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu táwọn àfáà bá sọ fún wọn wípé ọlọ́run ní kò ń ṣe lára ẹ̀sìn mùbọ́hárọ̀ ìyẹn ni protest àti riot ọlọ́run ọba àlékè ọlá kọ fún wa pa àgbọ́dọ̀ ṣe ànábì náà kọ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà kọ ẹlòmíà sọ pé ẹ òun ta fi ń gbẹ̀tọ̀ wá ń sin nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni tẹ́ ẹ bá wá rí èèyàn kan tó ń ṣe ní wáàsí fáwọn èèyàn wọ́n á sọ pé rárá o àwọn ẹni Saudi ni wọ́n ti ń sanwó fún wọn ni o ìjọba Saudi ló ní kó máa sọ bẹ́ẹ̀ o torí pé wọ́n ń ṣe kí ni ìjọba Saudi ò fẹ́ kó gbàjọba ní ọwọ́ wọn ṣé ìjọba Saudi táwọn àfa bá ń sọ bẹ́ẹ̀ Saudi àtàwọn àfa gbogbo bíkíbi tó bá ti gbẹ́sìn yìí ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Syria lẹ́nu ẹ wo ohun tí Syria dà kí ló fàájọ mọ́ protest náà ni o ẹ Egypt lẹ́nu ohun tó dà kí ló fàájọ mọ́ protest ni ẹ wo Mursi ìbọn ṣe ìgbìyànjú tí wọ́n lẹ́gbẹ́ kan tẹ́lẹ̀ ni ṣùgbọ́n gbà tó sọ pé Mubarak must go kí ló padà ṣẹlẹ̀ ṣèbó lọ́ńtòótọ́ nígbà tó ń lọ táwọn débẹ̀ kí ló padà ṣẹlẹ̀ ṣé wọ́n wá gbádùn ni kò sí gbádùn kọ́nà kó ṣàánú wa ẹ wo Libya jọmọ́ Gaddafi must go Gaddafi must go láti bí ọdún mélòó tí Gaddafi ti go báyìí sè kí ló ti wá kọ́m ṣé àlàáfíà wa kò sí ẹ wo Sudan lẹ́nu ọjọ́ wo ń bí àwọn tó jẹ́ ń pé economic crisis tó ń báyìí látìgbà tó yìnbó tó ti pín ìlú wọn sí méjì wàhálà ńlá ni wọ́n tún wá dákun wọ́n láwọn ò fẹ́ jọba tó wà ńbẹ̀ mọ́ gbọ́dọ̀ lọ tó bá ní kí ló dé wá ní ẹ democracy làwọn fẹ́ gbogbo democracy tá à ń ṣe lénìí ṣé ìjọba ti tiwa ni àwọn tó wà ń bẹ̀ lónìí ṣáwa la gbé wọn síbẹ̀ ni irọ́ ni jọ̀mọ́ irọ́ ni látìgbà tí wọ́n ti gba democracy àwọn tó ń ṣèjọba fún wa ṣáwa la ń gbé wọn síbẹ̀ ni àwọn tí ò bá jẹ́ pọ́n gbéra wọn síbẹ̀ wọ́n ń gbé àwọn èèyàn síbẹ̀ ni kí la wá ń dara wa láàmú fún jọ̀mọ́ àní káwa tẹ̀lé sí ọlọ́wọ́n ọba ká tẹ̀lé bọ́lá ọba ṣe ní ká ṣe ẹni tó bá jí olórí a máa ń ṣàdúrà fún wọn ni torí wípé tó bá dáa fún olórí ó ti dáa fáwa náà ìwọ tó wà nú mọ́tò tó wá ṣépè fún onímọ́tò kò dẹ̀ ní dáa fún ẹ wàá dẹ̀ wàá ni wàá dẹ̀ jáàmù ni à abókan tiẹ̀ kan ló tẹrẹ fọ́ tiẹ̀ lára ló bá bẹ̀rẹ̀ sí ṣépè fún wàá dẹ̀ ṣí ni bóyá tó bá fẹ́ bóyá burú ẹ ó bá wà fi jẹ́ wa a gbìyànjú ká máa ṣe sùúrù ká máa wa pàápàá jùlọ sí àwọn ẹni tó jẹ́ olórí ìkan nínú àwọn àfáà tó ti lọ ó ní tí tó bá fún mi ní àǹfààní pé ìsìjábà pé tó bá bẹ́ náà lásìkò yìí ọlọ́wọ́n bá àlékè ọlá máa gbàdúrà yìí ó ní mi bá tọ́jú àdúrà yìí ó dàbí pé mọ́mọ́ Ahmed ni ó ní máa tọ́jú àdúrà yìí fó lórí torí pé tí n bá ní àǹfààní pàdúrà mi máa gbà èyí tí máa fi ṣe fúnra mi máa ṣe fó lórí torí pé tí àlámọ̀rí olórí bá ti dáa ti tèmi náà dáa kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa eléyìí tó jẹ́ ìgbẹ̀yìn ẹ̀ lẹ́ni òun náà ni kọ́sùn mọ̀mìnàt àwọn obìnrin tó jẹ́ ni ire kéèyàn máa dáadáa parọ́ mọ́ wọn á àǹtí yẹn ó ṣe ṣìnà ju kí ló dálẹ̀ lọ ẹni yìí sì ni kò mọ ṣìnà ṣe kódà obìnrin tí ò wọṣọ dáadáa àmọ́ ẹ pé kò wọṣọ dáadáa ni ẹ̀ṣẹ̀ àìwọṣọ dáadáa ló dá o kéèyàn wá róbìnrin tí ò múra dáadáa kò sọ pé á àwọn ọmọ oníṣìnà yìí wọ́n ti wọ́n ti gbàgbóró kan ta ló sọ fún ẹ ṣé ó ká mọ́bi tó ti ń ṣe ṣìnà ni ọ̀rọ̀ ṣìnà nù Islam lágbára òjò mọ́ ló fi jẹ́ pé tó bá sọ pé n tó ṣe ṣìnà kọ́ pa ni èèyàn mélòó lọ pa lórí ní ayé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n fi ẹ̀sìn ni pé n tó bá ṣe ṣìnà kọ́ pa ni tó bá ti má rí ṣùgbọ́n èèyàn mélòó ni òfin tí islam gbé kalẹ̀ ó máa kéré kẹ tó rẹ̀ tí wọ́n máa ṣe irú ẹ̀ fún torí pọ́n ní kẹrí ẹlẹ́rìí mẹ́rin ẹlẹ́rìí mẹ́rin téèyàn kan bá ti wá téèyàn kan wá wá sọ pé ẹ̀rí tá a jẹ́ lánàá yẹn ẹ̀mí mi ò balẹ̀ lé lórí o àwọn mẹ́ta tó kù dáràn tẹ bá jẹ́ mẹ́ta tẹ sọ pé èèyàn kan ṣe ṣìnà tó wá dínà tó ní òun ò ṣe ṣìnà tó bá ti lè dínà yẹn tẹ wá jẹ́ mẹ́ta ẹ̀yin mẹ́ta yẹn ẹgbàá eighty eighty lẹ́yìn máa jẹ́ o so ṣé ẹ wá rò pé táwọn èèyàn náà bá rẹ tó ń ṣe ṣìnà níbi tí ìjọba Islam wà tí wọ́n pé mẹ́rin tẹmí wọ́n dẹ̀ balẹ̀ pé kò sẹńtà fẹ́ sá nínú àwọn ṣe rò kán máa dọdọ ìjọba lọ rìpọ́ọ̀tù ẹ wọ́n ní lọ rìpọ́ọ̀tù ẹ ohun tí ọkọ̀ máa ṣe náà ni pé kán bá sọ̀rọ̀ pé mo rí ẹ ń gbà tó ń ṣe nǹkan báyìí ò dẹ̀lẹ̀ dínà àárẹ̀ mi àti ẹni ṣùgbọ́n páyọ̀ lọ́hùn irú ẹni téèyàn sọ fún ṣé ó máa pariwo síta kò ní pariwo eléyìí náà dẹ̀ máa bí àtúnṣe so kéèyàn wá rí àwọn èèyàn láwùjọ pàápàá jùlọ àwọn obìnrin dáadáa àwọn obìnrin dáadáa bóyá wọn ti wá rí ọmọ kan ládùúgbò yín nítorí ń pòun ọ̀jáàbù tó fi ń ṣèrànù tó bá ti wá rí gbogbo àwọn oníjà ah, irú kan so kọ́nà kò fi wá ṣe kóńgẹ́ dáadáa kọ́nà kò ṣe àánú wa akulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is continuation of what we started three weeks ago. And the topic is all, all about Adono, sins. We have mentioned in the first khutbah that Allah subhanahu wa ta'ala forgives everything. No matter how big or small the sin is, Allah can forgive. And in the following sermon, we mention mawani'u min ad-dunub, those things that can prevent us from committing sins. And in the following khutbah, we mention mukaffirat ad-dunub, expiations, things that can cleanse our sins. You have, you have sinned, you have committed an error. How can Allah erase that sin? These are what we mentioned in the previous sermon. And today, inshallah, what we mentioned is all about asabu al-mubiqat seven things that can destroy us as individuals, that can destroy us as society. When society is fond of indulging in any of these things, that society is bound to destruction. Any individual that commits any of these things and does not desist, does not repent from these things, is also bound to destruction. We pray to Almighty Allah to safeguard us from the destruction. And the seven muhlikat Destroyers are mentioned in the hadith of Abu Huraira as mentioned by Al-Imam Al-Bukhari and Al-Imam Muslim. When the Prophet sallallahu alayhi wa said to the companion, Ishtanibu as-sab'a al-mubiqat, beware of the seven destroyers. Run away from the seven destroyers. Qalu wa ma hunna ya Allah. Qalu, O Messenger of Allah, what are they? Then the Prophet sallallahu alayhi wa mentioned ashirku billah the first of these things is to associate partner with Allah subhanahu wa ta'ala inna shirka la zulmun azim and Allah mentioned in the Quran that associating partner with Allah is the biggest of injustice when you say people are not just it is as a result of their sin to Almighty Allah and the greatest sin that can they, they can commit is to indulge in what in shirk Allah subhanahu wa ta'ala said I have made it forbidden upon myself to be unjust to you and I have made it forbidden to be unjust for you to be unjust so ashirik associated partner with Allah sorfu shay hakila haqqillah is to take any of the due any of the rights of Allah and give it to other part of the rights of Allah subhanahu wa ta'ala is adua is supplication you don't supplicate to anything other than Allah subhanahu wa ta'ala you don't call any other being aside Allah part of what the Prophet sallallahu alaihi wasallam or Allah said is that whoever commits shirk will not enter paradise. فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةِ Allah has made paradise forbidden for the mushrikun, for people that associate partner with Allah. Another thing that we have mentioned that the Prophet sallallahu alaihi wasallam said as sihir is magic. When you engage either by learning or teaching magic to other people, can is one of the destroyers of people. Another thing that the Prophet sallallahu alaihi wasallam mentioned, qatlu nafsa allati harrama Allah illa bil is to take the soul of other people with for injustice, for unjust reason. People who have not killed, for you to take their soul is forbidden. This is the third thing the Prophet sallallahu alaihi wasallam mentioned, and part of what he mentioned, aklu malil yatim, is to eat the money of the orphans unjustly, and he also said wa aklu and he said wa zahab, wa tawali yawma zahaf is to run away from the battle and he also mentioned in the hadith atawali yawma zahaf wa qafu al-muhsanat is to say evil about righteous women to say evil things about righteous women a woman that is not aware of anything for you to say this woman is a fornicator is forbidden in the sight of Allah. Part of what he mentioned is akulu riba, is to eat usury. That is interest, gurumi, that you have. All this microfinance and their transactions, and most of the transactions of our conventional banks, most of them are based on riba. So when you put your money in the bank, you have the savings account, and you know that there is a portion of interest that accrue to your account virtually every month as a believer you have to calculate it for you to know the amount the exact amount you put into bank and to surpass the uh, charges that the bank have put on your account to take it away for you to know your actual account in the bank and when you have other banks Islamic banking you have Jaiz Bank you have Jaiz Bank they have all the forms of accounts that you want to transact with so when we deal with this kind of bank it is very okay for us. So we pray to Almighty Allah to accept our khutbah for today. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله